بسم الله الرحمن الرحيم حمدا لله ثم ثناء عليه صلاة وسلاما على رسول الله وعلى آله وأصحابه غر الميامين ومن تبع هداهم إلى يوم القاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته lọ́sẹ̀ tí ó kọjá lọ́hùn àlàyé tí ń lọ lórí àwọn ẹ̀kọ́ tá a lè rí mú nínú hadith ti 36 sínú tíráfà wà limamu Nawawi wa alayhi rahmatullah táàmà sí al-arba'in an-Nawawi haditha nínú ẹ̀kọ́ mi tá tún rí mú nínú ẹ̀kọ́ yìí wípé al-jaza'u min jinsil amal الجزاء min jinsil amal bọ́lọ́ bá san ẹ̀dá lẹ́san irúṣẹ́ téèyàn bá ṣe lọ́lọ́run fi san ẹ̀ lẹ́san ìgbà míì ń bẹ gan tó bá jẹ́ṣẹ́ rí lèèyàn bá ṣe bẹ́sàn rẹ̀ ó bá wá yóò wà afdol wà ahsan nil amal ẹ̀san téèyàn ó rí gbà wájú ọlọ́run tó bá jẹ́ṣẹ́ rí yóò dáa yóò ní ọlá ju iṣẹ́ téèyàn gan ṣe lọ tó bá ọmọ ìyá rẹ lọ́wọ́ nínú Islam tó yẹ kábùkù tó kún dáadáa ọ̀nà tó fi ràn wọ́n náà lọ́wọ́ yóò jọ náà tí ó lágbára jọ̀nà tó fi lọ́wọ́ lọ. tó bá di pé ìwọ ló kàn ọmọ ìyá rẹ lọ́wọ́ nínú Islam tọ́lọ́ wá ràn wọ́n lọ́wọ́ ìrànlọ́wọ́ talẹ́ni tí ó wà ju ti tẹnìkejì lọ ìrànlọ́wọ́ yóò ju àrí ẹ̀kọ́ yẹn kọ́ nínú hadithi yìí nínú ẹ̀kọ́ mi tààtù rí kọ́nù hadithi yìí alhassu ala suluki turuq al-musilati ila al-ilm musilati ila al-ilm wọ́n ṣe ọlọ́n sallallahu alaihi ó encourage káàrin àwọn ìlànà tó lè mú wárí mímọ̀ ways to the knowledge ìlànà táà ń tọ̀ tá fi ní mẹ́sìn anábì rọ̀ gọ́bà wa wọ́n encourage wà lè lórí lábẹ́ bẹ́ẹ̀ náà anábì jámà wípé òun júwe wa lọ́bẹ̀ ká ní àníyàn tó dáa tá bá fẹ́ wá mímà ló fi ní nínú hadithi yìí ló ń ṣẹ́rọ̀ sallallahu alaihi wasallam tó ṣe pé mímọ̀ ló ń wá níbi ìlànà yẹn kì í sowó kì í sagbára kì í sepò kódà kì í sọmọ kì í ṣèyàwó kì í sọkọ kì í sepò ayé mímọ̀ bá ti fẹ́ gbẹ́sìn ọlọ́run ọba yé dẹ̀dá bá ń gbà lórí ìlànà yẹn láti fi mọ ọlọ́run ọlọ́bọ̀ òkun lọ́wọ́ ṣùgbọ́n rí láti fi wá mímọ̀ ni àìní àníyàn kárí àbí àníyàn enslavement kí ó tí mo fẹ́ lọ kí yẹn mo fẹ́ fi enslave èèyàn ni mo fẹ́ fi sàwọn èèyàn dẹrú àbí kí ó tí mo fẹ́ kí yẹn mo fẹ́ ké fún show off kí n lè gain fame so that people will direct their focuses to me àwọn yóò lè dojú wọn kọ mí màá ké kéwù yẹn dáadáa so that kò ní sẹ́ni táwọn èèyàn lè máa tọ́ka sí nínú ìlú pé ó mọ kéwù jù àfihàn nìkan politicians businessmen civil servants gbogbo wọn lè máa wá sọ́dọ̀ tèmi màá lè máa rówó wọn kó màá lè máa rówó wọn gbà tó bá ṣe pà ní lèèyàn bá ní yìí láti bọ̀tán níwájú ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ẹ sì máa rí i gbogbo ìmọ̀ téèyàn bá wá ní màṣírí àìsìn ìmọ̀tọ́lọ́wọ́n bá ní àìláníyàn tayé lórí ẹ̀ materialism gbọ́dọ̀ sínú àníyàn tí student of knowledge tó fi wá mà either because of gaining fame popularity or you want to draw attention of people to yourself la àìṣe nínú ẹ̀sìn lẹ́yìn náà yóò sọ̀rọ̀ bí ṣe lè dúnìyà fáwọn lè dúnìyà. وما يقصد به للآخرة فهو للآخرة ẹ̀yìn tá a bá ní àníyàn tayé fún tayé ní ọmọ jẹ́ ẹni kọ́ṣẹ́ ọwọ́ torí kíní ebi torí tayé ni àní lọ school western education ó lọ ṣe medicine ó ṣe law ó ṣe yówó ṣe torí tayé ni kó fi lè lówó lọ́wọ́ ṣùgbọ́n tá a bá ti ní èèyàn lọ kéwú yẹn gbọ́dọ̀ ní àníyàn pé mo fẹ́ lọ ké torí tọ́lọ́ọ̀nù naam kò wá sẹ́ni tí ó ṣe tọ́lọ́ọ̀nù tọ́lọ́ọ̀nù ò ní darí jíjẹ náà sí lọ́dọ̀ bọ́lọ̀ bá láǹfààní táyé bá jáde láti bẹ̀ kì í ṣe haram àmọ́ kó ṣe pé pínlẹ̀ bẹ́yàn ṣe fẹ́ ní àníyàn pé mo fẹ́ lọ kéwú òun ní torí pé mo fẹ́ fi káyé jọ mo fẹ́ fi lówó lọ́wọ́ mo fẹ́ fi ra mọ́tò ńláńlá mo fẹ́ fi kọ́lé hẹ́rìmọ́ kì í máa ṣe bí àwọn onípò kì í máa ṣe bí àwọn lọ́lá láfi ní máa kéwú láwùrìjáàlò wàláwà sáàbò wà lẹ́sà lè kúlù mọ̀ dábà wà hábà ìmá kéwú ó láwọn tí wọ́n ń wá ìmá kéwú ó láwọn tí wọ́n ń wá káàkiri tí wọ́n ń tọ̀ ó sì láwọn tí wọ́n ń ní ìmá kéwú ò sí fún gbogbo èèyàn bẹ́ẹ̀ ni ìmọ̀ kéwú kése gbogbo èyí ló lè jókòó tì àwọn tí wọ́n jó jónímọ̀ kéwú wọn èwo ayé wọn ọlá wọn owó náà ni ọmọ ìyá mi mùsùlùmí tájọjọ́ ọmọ kéwú tájọ jáfa ní àníyàn ń ni àti jáfa àbá ń ké lọ́wọ́ níwájú àwọn àáfàá náà ni ẹ̀ àrísìkò maxum ìjẹ́ ẹ̀mú wọn ọlọ́run bá ti pín ìtọ́nà wa ní ó kàn wá ní oore tayé tiwa yóò gùn kàn wá bá nìyẹn èèyàn tí wọ́n á ń jó nímọ̀ kéwú tó bá ti papọ̀ mọ́ tayé ń baṣẹ́ jẹ́ mọ̀yàn lọ́wọ́ ni kò wá sẹ́ni tí ó gbé tọ́lọ́run bá dání tí ó gbé kéwú lọ́wọ́ tí ò ní hàn ìpìlẹ̀ nìyẹn lára àmọ́ kéwú tó ráyìn mọ̀ fojú ìjáfa wo ìjójú ìyáfà tí wọ́n mọ̀ fi wò yẹn popularity yẹn fẹ́ẹ̀mù yẹn ti wà ń bẹ̀ already irú ẹni yẹn ò tún gbọ́dọ̀ mọ́ wá ṣiṣẹ́ lórí bóun ló ń ṣe fẹ́ gbajúmọ̀ kò ní bóun ni tí mò ń kọ́nu kí ó sì yé mi bóun ni màá ṣe fi ṣàmúyàn láǹfààní bóun ni màá ṣe lè máa rí lò bóun láti bọ̀ tán ni ó ṣe dáa bóun ni wọ̀nyẹn ó ṣe wúlò fún mi àtàwọn tán bá wà láyìíká mi níyàwó lọ́mọ lọ́kọ lọ́rẹ̀ẹ́ lójúlùmọ̀ kódà tí èsè mùsùlùmí bóun máa ṣe fi mọ kéwù mi ṣàǹfààní fún lọ́nà wípé tí n bá ń lò mọ kéwù yẹn pẹ̀lú ẹ̀ tó ń rí òótọ́ nù rìn mi tó rí dáadáa nù rìn mi màmá jẹ́ kó mọ wáyé pé mọ̀ kéwù tí mo ké òun ló jẹ́ kí n mọ ṣe nǹkan yẹn ìyẹn náà tó sì lè fàṣẹ́sìn wàhálà kẹsà. lára àwọn ẹ̀kọ́ mi látùnú kọnu àdìsí ìtùlákù tọ̀rí ìkìlmù sílẹ̀ àná muhammad sallallahu alayhi wa sallam ó lo gbólóhùn ìlànà tí máa gbèyàn lọ bí mímọ̀ ìlànà tí ń gbèyàn lọ bí mímọ̀ yìí téèyàn bá tọ́ yìí ìlànà yín pín sí méjì ìlànà kan ń bẹ tó ṣe wípé ó wà físíkù ìkan bẹ tó ṣe wípé ó wà ritual èyí tó wà físíkù òun ni wípé ó jáde ńlé kéwú ó jáde ńlé ó kò gbò nǹkan tó jẹ́ materials tó fi kẹ́kọ̀ọ́ kéwú ògbà lè kéwú lọ ìdá ilé kéwú yẹn ń bẹnu àdúgbò tí wọ́n gan ń gbé ni àbí ilé kéwú yẹn inú ìlú tó wà náà nílé kéwú wà àbí ilé kéwú yóò tiẹ̀ sí ládùúgbò tó ń ti ń gbé àbí inú ìlú tó ti ń sẹ̀mí ìlú míì ló tún wá wà ìgbà míì míì ó lè máa bẹ kó ṣe pé inú ìlú ti ń bẹnu séètì ẹ náà ti lọ kẹ́kọ̀ọ́ kéwú yẹn ìgbà míì sì lè já sí wípé séètì míì tó jìnnà yányán bí àwọn ìyá wa míì tí wọ́n jẹ́ yorùbá tí wọ́n wà máa kí ó lọ sílẹ̀ haúsá bí àárí náà nínú haúsá náà tó náà wá mímọ kí ó náà wá sílẹ̀ yorùbá bí yìí ò tiẹ̀ kọ́ mọ̀ àbí kò rí bẹ́ẹ̀ èèyàn tiẹ̀ fi kọ́ńtírì tèèyàn kalẹ̀ èèyàn forílẹ̀-èdè yẹn kalẹ̀ gbalẹ̀ lárúbáwá lọ ó lọ Saudiya ó lọ Sudan ó lọ Morocco ó lọ Egypt ó lọ Qatar tó lọ Libya gbogbo àyè tá a ti ń wá mímọ̀ kéwú ó sì jọmọ Nàìjíríà abójọmọ lúbomi tó wá mọ̀ yẹn lọ a rí i pé ìní ìbí kó rinṣẹ̀ ìní ìbí kó wọ mọ́tò àbí kó gun plane gbogbo eléyìí mashakot crisis ni hardship ni ida ilé kí ó tẹ̀yàn ti lọ kẹ́kọ̀ọ́ kí by road nìkan náà ló fi gbà débẹ̀ kò ní ìdìpọ̀ ń dáhùn ju kó wọ ọkọ̀ lọ ìmí si ń bẹ nílùú ó ti lọ kéńgbà míì àbí kó flight ìmí sì ń bẹ bóyá dandan ni orí omi ló gbà kọjá tó ojú omi gbogbo àwọn kan wọ̀nyí rísìkì wà ń bẹ ewu wà ń bẹ àmọ́ torí kí ni torí way ọ̀nà tá a lè fojú rí fi wá bí ọmọ nu wo òní kò jókòó lọ́dọ̀ àwọn àfà kò tẹ́tíra sí wọn wájú kò gba mímọ̀ kíw náà ni kò kó tíra fún ọ kó mọ fúnra rẹ ká kò rí késẹ̀tì àwọn àfà àfà eléyìí wọ́n rọ̀ commentaries lórí irú tíra tá à ń ṣàlàyé yìí àfà eléyìí wọ́n rọ̀ commentaries lórí sọ̀rọ̀ Bukhari àfà eléyìí wọ́n rọ̀ commentaries lórí sọ̀rọ̀ Muslim àfà eléyìí wọ́n rọ̀ commentaries lórí tafsir Kathir àfà eléyìí wọ́n rán commentaries lórí bulugul maram afa eléyìí wọ́n rán commentaries ti wọn lórí la hakam gbogbo eléyìí ìlànà kan náà ni kódà ń bẹ ń gbà míì ìyẹn lè mọ́rin lọ sọ́dọ̀ àwọn àfáàkó ṣe wípé inú ilé ara yẹn ni yóò ti try láti gádà gbogbo àwọn materials wọ̀nyí tí ó sì máa fi kẹ́kọ̀ọ́ gbogbo ìlànà wọ̀nyí ó kó sábẹ́ wípé man yaltamisu aw ó kó sínú tó ṣe ọlọ́wọ́ bá sọ alẹ́sùlátù sẹ́lám tó ní muhammad sálàkà tariqan yaltamisu fihi ilman sahalallahu lahu bihi tariqan ila aljanna tó nígbà míì ń bẹ ó lè jẹ́ sí pé distance learning lèyìn ó fi kéw bẹ́ẹ̀ ni distance learning lèyìn ó fi kéw ìyìn òráfà náà ti lọ lárúbáwá kòráfà náà ti lọ haúsá lọ́dọ̀ àwọn àfáà tó ń mọ̀ kan jára fàhábì sí ń bẹ́ẹ̀ wọ́n àfọ́nú kùránù ń bẹ̀ ilẹ̀ yorùbá náà tún wá rí náà kò tún ráǹfààní kó lè mọ́ lọ sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ilẹ̀ yorùbá níbi táwọn àfáà súnà wà láti wá mẹ́sìn ṣùgbọ́n ó ráǹfààní láti máa download gbogbo àwọn lectures wọn àwọn commentaries wọn eléyìí náà ìlànà kan náà ni láti fi wá mímọ̀ tó bá ti rí pé èèyàn wá mímọ̀ yìí láti fi gbọ́ àgbọ́yé ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa láti fi rí ẹ̀sìn ọlọ́run ọba ọba àlékè ọlá ṣe bó ṣe káfíìn سهل الله له به طريقا الجنة الله سبحانه وتعالى إلا نتيو تو تشوفوا الجنة الله فاسوليتي تيفون يو شيني رونفون إنه أكو تيكاتو ويدي مونينو أديسي ونوكي ينبغي الصراع في دراك العلم وذلك بالجد والاجتهاد wàtẹ̀ṣmírí aljid ó yẹ pẹ̀lú àlàyé tá a ṣe kalẹ̀ yìí kíyàn lè sáré kó lè sálápá tètè láti lọ wá mímà pẹ̀lú ká struggle ká gbìyànjú ní hmm? gbogbo ọmọ ẹ̀dá èèyàn ní nífẹ̀ẹ́ kó ń wà lùjànnà ní kíákíá kódà lómi gbígbà pé kó kàn kírun ọdún bíi márùn kan kọ́lọ́ ń sì pa kó sì wà lùjànnà ó máa ń wẹ lómi tó gbogbo aláfẹ́ wà lè jẹ́nà atal kafir kẹfẹ́rí jẹ́ bá ní tó bá kúrò rí kẹfẹ́rí ẹ̀ pé yóò wọ̀ náà iná ó bàjẹ́ bẹ̀rẹ̀ mọ̀ sọ pé ọlọ́ọ̀lọ́mọ tó ń sin ẹ̀ tó dípò ń bọ́gi ń bọ́ pẹ̀ ń bọ́ omi ẹ̀hún sà nínú rẹ̀ oníwàre ẹ̀ sẹ́wálò oníwà lè jẹ́nà ni <laughs> kò sẹ́dọ́nà ọ̀bọ̀ ògbé kórìíra iná sílẹ̀mì hátà mushrik hátà kafir kò sẹ́dọ́ wọ náà kò sì sẹ́ni tọ́nà ò gbé ìfẹ́ àlìjẹ́nà sílẹ̀ mi hátà mushrik náà fẹ́ wà àlìjẹ́nà ó sì ń ṣiṣẹ́ ọmọ náà níta gbogbo aláfẹ́ wà àlìjẹ́nà kò sẹ́ni tá àlìjẹ́nà òwù tí wọ́n bá gbogbo àwọn òròyìn tí Allah subhanahu wa ta'ala ṣe fún yẹn kalẹ̀ sínú Qur'an àtàwọn òròyìn tó ń ṣe ọlọ́wọ́ bá ṣe inú àwọn súnnà rẹ̀ tó ní àlàáfíà nípa ìrẹwà gbàlìjẹ́nà nípa àlàáfíà tó ń bẹ nínú ẹ̀ nípa ìgbádùn tí ń bẹ náà sọmọ ẹ̀dá yẹn sì fẹ́ràn gbádùn every time fun every time fun sàmọ́ gbádùn kó má sí wàhálà tára má ro kórí má fọ kó má sí wàhálà bá fẹ́ jẹun kó jẹ tó bá fẹ́ mu kó mu fẹ́ mu drink tó fẹ́ mu juice tó fẹ́ ọmọ ẹ̀dá yẹn fẹ́ràn rẹ̀ púpọ̀ gbogbo àwọn kan wọ̀nyí ìlọ́po ìlọ́po ìlọ́po ó ti jẹ́ provision sínú ọgbà àlìjẹ́nà kalẹ̀ allahumma la tahrimuna dukhula jannatik jannatik اللهم لا تحرمنا دخول جنتك اللهم لا تحرمنا دخول جنتك ọlọ́run يوالجنة ما rẹ má ما lé wọlé wa lórí o má ṣe ìwà àlìjẹ́nà rẹ lé wọlé wa lórí má ṣe àlìjẹ́nà rẹ wíwọ̀ má ṣe lé wà lórí gbogbo iṣẹ́ tá ṣe ọ̀rọ̀ tá a sọ ẹ̀yìn rìn tá a fi dọ́mọ àlìjẹ́nà rọrùn fún wa wà á kẹta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ gbogbo wa sàmì báyìí ní ìsìn àfikà kéwù ní kéwù súnà kéwù kìtáàbù àti súnà kìí ṣe kéwù orí ejò orí ẹyẹ kìí ṣe kéwù apọ́nrí kìí ṣe kéwù aláǹgbà kìí ṣe kéwù tírà dídì kìí ṣe kéwù ọ̀fọ̀ kìí ṣe kéwù tuẹ̀ tuẹ̀ tuẹ̀ tuẹ̀ pom pom pom pom abo abo mu pom pom pom kéwú kúfúrú nìyẹn kéwú shirik kéwú kéwú bídíà kéwú mòlúdì kéwú súfí kéwú jálàbì kìsíké wà àwọn kàwárí sí pé gbogbo àwọn èèyàn kèfèrí káàkiri tí wọ́n bọ́ǹbù wájú tó ń bọ́ǹbù ẹ̀yìn tó ń bọ́ǹbù kan pa okú tó ń pa gúngùn kìsíké wù ṣíyà kìsíké wà àwọn kàwárí mùsùlùmí wọn the muslim brotherhood tó ṣe wípé utmost èmú wọn láyé ni wípé bá ti gbàjọba táwọn náà wà lórí ìjọba kódà bí wòye lẹ́sìn ṣe kódà bẹ́ẹ̀ sì ń bàjẹ́ sọ́sà lọ gbàjọba political power all the time kìí ṣe irú kéwu wọn kéwu àwọn ànábì ọlọ́run kéwu àwọn òjíṣẹ́ ọlọ́run al-ulama ar-rabbaniyun ar-rasikhuna fil-ilm àwọn afáàtọ̀ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wọ́n rinlẹ̀ dáadáa nínú mímọ̀ òótọ́ àti lílo òótọ́ irú kéwù yẹn là ń sọ ẹjá gbìyànjú káyọ̀tì lọ wà nínú ẹ̀kọ́ mi dáàtún ní kọ́ nínú hadith yìí أن الأمور بيد الله عز وجل فبيده التسهيل وبيده ضده ó ní ká nígbàgbọ́ wípé gbogbo àlámọ̀rí pátá ọwọ́ Ọlọ́run ló wà gbogbo àlámọ̀rí pátá ọwọ́ Ọlọ́run ló wà all the affairs at hand of Allah subhanahu wa ta'ala ọwọ́ ọlọ́run gbogbo àlámọ̀rí pátá yíò nìkan wá kọ́ kí nǹkan rọ̀yàn lọ́rùn kẹ́dẹ̀ báyàn kí rọ̀rùn báyàn ọwọ́ ọlọ́run ló wà kéle sì jẹ́ téèyàn náà kára níyàn hardship ná kó mọ̀ rí ná ara kásà tó máa ṣe káàárẹ̀ máa ṣe ojoojúmọ́ ọ̀sútù ojoojúmọ́ ilé alágbo ojoojúmọ́ ilé aláfà kárámání ojoojúmọ́ ilé páìtọ̀ páìtọ̀ páìtọ̀ ọlọ́ọ̀ni ìnira tó ń lé káàkiri yẹn ọwọ́ òun ọlọ́run bá subhanahu wa ta'ala ló wà kò sí lọ́wọ́ ẹ̀dá kan ọwọ́ ọlọ́run ló wà kò sí lọ́wọ́ ẹ̀dá kan èèyàn kan kó ń ṣèyàn èèyàn kan kó ń ṣe èèyàn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní gbogbo àlámọ̀rí wà lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ bá ti yí ọ fala tatlubi tashila illa min Allah azza wa ìrọ̀rùn ní ìjẹ̀ra ní ìrọ̀rùn ìdẹ̀ra ní karama ní mi kí n rẹ́rìn kí n dunnú káyọ̀ mi nínú sẹ̀mí ayé mi mọ́ wà lọ́dọ̀ ẹlòmíì o ọwọ́ ọlọ́run ọba ni ó ti wà kò sí dùnú lọ́dọ̀ àfáà kan kò sí dùnú lọ́dọ̀ pásítọ̀ kan kò sí dùnú lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ lọ́dọ̀ aláwo kan ọ̀dọ̀ ọlọ́run nìkan ìrònú wà Ìrọrùn ọwọ́ ọlọ́run nìkan ló wà sí lọ́wọ́ ẹlòmíì nínú ẹ̀kọ́ mi ìtàtún rí kọ́ nínú hadithi yìí alhassu ala al-ijtima'i ala kitabillah nínú hadithi ana muhammadu sallallahu alaihi wasallam ó encourage kálí umma ká máa kójọ papọ̀ láti ka òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala al-ijtima'u ala kitabillahi azza wa jal ká kóra wa jọ ká assemble ara wa either in terms of circles àwọn kan jẹ́ bíi ten bí àwọn kan ten bí àwọn kan twenty bí àwọn kan fifteen bí in secular form àbí ká wà in group ká kóra wa jọ kálàndára wa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala à ń ṣàlàyé òfin ẹ̀sìn ọlọ́run bá azza wa jal fúnra wa nínú hadith yìí àrí àǹfààní ẹ̀mú ń bẹ̀ pé nínú islam wọ́n encourage ni eléyìí wá nìyí ó ní ìṣesí mẹ́ta sí mẹ́rin ó ní ìṣesí mẹ́ta ìṣesí àkọ́kọ́ an yaqra'u jami'an bi fami wahidin wa sawtin wahid eléyìí ìsìlámù tako ó ní kákóra wájọ káwọn wá ké kùránù papọ̀ pẹ̀lú ohun kan pẹ̀lú ẹnu kan pẹ̀lú ohun kan pẹ̀lú ẹnu kan a'udhu billahi minash shaytanir rajim àwọn kan tún gbé bẹ́ẹ̀ bí wọ́n tó bí mẹ́wàá yẹn jẹ́ bí rẹ́sì halqa yẹn jẹ́ bí bí captain of the group èèyàn ka àwọn bí mẹ́wàá téèyàn ń gbé téèyàn jẹ́ captain lé lórí wọ́n kà á pẹ̀lú èèyàn èèyàn jáfa sí wọn trench ni wọ́n wọ́n kà á pẹ̀lú èèyàn àbí àjọ ń kà papọ̀ bẹ́ẹ̀ lórí wípé ààfin ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ Islam ò takò eléyìí o Islam ò takò eléyìí irú ìka kéwù papọ̀ yìí tó bá ṣe pé lọ́nà ká fi kéwú ni ká kọ́ ẹ̀kọ́ rẹ̀ kódà ẹ̀ máa ń jẹ́ kẹ́kọ̀ọ́ gan ṣe wọ orí ju pé èèyàn nìkan dá ọkọ lọ Islam ẹ̀ encourage ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ilé ẹ̀kọ́ ní tó ṣe a máa ṣe àsìkáàrù sabah láàárọ̀ àsìkáàrù masa nírọ̀lẹ́ àwọn ọmọ wa kà á papọ̀ as part of learning kẹfì máa ń ké fúnra wọn torí gbà tẹ́ni yín máa ń ké tiẹ̀ tó ké sókè wọ́n jọ ń ké papọ̀ ẹni tí ò tí ì mọ̀ from there yóò ẹni tó ti mọ̀ tó ti fẹ́ gbàgbé yóò rántí tó bá ti ṣe wípé intention ni ká fi train àwọn ọmọ káwọn ọmọ fi mọ̀ nǹkan yẹn ké Islam farama ó kó sínú hadith yẹn Islam tako àmọ́ tó bá ti di wípé ó mú lánà ẹ̀sìn lọ́wọ́ ó mójú ẹ̀sìn jáde òdìbídíà òdìsí là ń pè é ó di ẹrẹ́sì nínú Islam àwọn tí wọ́n kóra wọn jọ tí wọ́n ké papọ̀ yìí àwọn tó ti jáfa ni wọ́n ọ̀rẹ́dì wọ́n ní afẹ́ sàdúà afẹ́ bẹlọ́hùn orí òkè so bí tí koran wà afẹ́ sọ̀kalẹ̀ láti bẹ̀ <laughs> ẹ̀rẹ́ sọ koran kalẹ̀ nìyẹn ìtumọ̀ ẹ̀nìyẹn o afẹ́ sọ koran kalẹ̀ bídí àwọlé ọ̀kúlù bídí àti dọ̀láìlà ọ̀kúlù dọ̀láìlà ti fi náà alimá Malik rahimahullah ta'ala namdarul hijra wọ́n bi wọ́n léèrè wọ́n ní àwọn kan ń bẹ nígboro sham láwọn àfà onímọ̀ riwayat tó ń jẹ́ fáw wọ́n ní gbogbo ọjọ́ jumu'a bẹ́ẹ̀dà sọ́láti fẹ́jìr lẹ́yìn ìrun fajr ìrun subuh ló jẹ́ ìrun fajr wọ́n náà tó bí méje láwọn àfáà yẹn àwọn àfáà àwọn àfáà kùnsàkùnsà àwọn àfáà jàǹkàjàǹkà àwọn àfáà ńláńláńlá wọ́n wà kóra àwọn jọ ní mọ́ṣáláṣí bíi méje wọ́n wà gbé kíkéwú lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá ẹni yìí for example yóò gbé láti sọ́ọ̀tù fatiha yóò mú bá kọ́rọ̀ bẹ́ẹ̀ tó bá parí ẹ̀ débi jùzù àkọ́kọ́ sọ́ọ̀tù bá kọ́rọ̀ sẹ̀kóòlù súfàhà àfáàkejì ó tún gbé tó wọ́n bá parí jésù ṣiṣẹ́ sílẹ̀kà rọ́sùl ẹ̀rẹ̀kẹta ọ̀tún gbé wọn ó parí ẹ̀ sílẹ̀ tàná lùbẹ́ rọ̀ hátà nùsọ́tà alẹ́ mọ̀ràn tó bá parí ẹ̀ ẹni ó tún gbé yóò gbé lọ sí wàlùm sọ̀nà tí wọ́n nìsà nùsọ́tù nìsà wọn mú ni haza bidi atun fi haza bidi ó ní eléyìí àdádálẹ̀ gbà nínú ẹ̀sìn àdádálẹ̀ gbà nínú ẹ̀sìn in ta fi mọ̀ ní wípé àná Muhammad sallallahu alaihi wasallam kò sí pọ́ńtà kò sí pọ́ńtà nínú nǹkan náà hadithi rẹ̀ tó fi ṣàlàyé wípé àlèmọ́ ké Kùránù bẹ́ẹ̀ láti fi sin lọ́hùn tí ò bá ti jẹ́ pé lánàá pàfin kẹ́kọ̀ọ́ ẹ̀sìn o tafẹ́ fi ṣàdúà kama wá kí kuránù bẹ́ẹ̀ kẹ́ni kabi jùzù kan ẹ̀nà tó kabi jùzù kan ẹ̀nà tó kabi jùzù kan àìṣe bẹ́ẹ̀. thumma salafuna salih àwọn aṣíwájú wa rí dáadáa àwọn sọ̀hábà àwọn àtàbíùn àwọn náà wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ sọ̀hábà ló ti padà á kuránù sórí tẹ́kùn ṣe náà tó fi lé ayé lẹ̀ wọ́n é péra kóra àwọn jọjọ júmọ̀ á káwọn wọ́n yá bá kó kà sọ́dún fatia wọ́n mórù wọn náà kà láti bá kọ́rọ̀ bí tí Abubakar bá bá dé kó mú débì kan kírọ́sìmọ́nù náà tún gbé láti ibi tí mẹ́rù náà bá dé tí mẹ́rù náà bá kàṣẹ ẹ̀tàn kẹ́yìn náà tún gbé kábúrò náà tún gbé kímínà àbáṣe náà tún gbé wọ́n yẹ ṣe irú ẹ̀ lẹ́nu kúlẹ̀ hádá laysa min ta'alim al-islam lẹ́nu kúlẹ̀ hádá laysa min ta'alim al-islam gbogbo eléyìí kò sí nínú ẹ̀kọ́ islam fún wa tó bá ti ṣe pé lánàá pààfin sẹ̀sìn là ń sọ o tó bá ṣe pé lánàá pààfin kẹ́kọ̀ọ́ lábẹ́ àti sọ fúnra wa àjọ màkéw àjọ wa Quran àti wa àdídàjì afẹ́ wa sunday mọ̀rọ́jà wa àfẹ́sẹ̀ tẹ́kúyà tẹ́kúyà mọ̀rọ́jà àwa lọ bí mẹ́wàá àti ṣe wípé òkè mẹ́wàá ni àti ah, parí Quran for example mẹ́wàá sì ni àwọn amú bíi júmọ́ àbí mẹ́rin bá ti kí ṣubú ìtàn ẹnì kọ̀ọ̀kan mọ̀ wá ké jùzù jùzù tó bá ti bẹ̀rẹ̀ jùzù títí ẹ̀ àwọn tó kọ́ àgbẹ̀ kúrán á máa wò ó á mọ̀ bí wọ́n ti ṣe mistake á correct ẹ̀ tó bá ti parí jùzù tiẹ̀ tán ẹnì kejì náà yóò tún bẹ̀rẹ̀ tó náà bá tún gbede àjọ kìfìkì nìyẹn àfi tún tá a ti há sórí ṣe kó lè dúró déédéé ìyẹn Islam tako ìwámọ̀ nìyẹn ìmọ̀fẹ́ kí nǹkan tá a há kó lọ nìyẹn so ìyàtọ̀ ń bẹ ká gbọ́ yé torí pọ́ ọmọ ìyá mi náà ń bẹ tó jó ń sún náà gbogbo tó bá ti rí tó jọrọ ẹ̀ báyìí yóò bẹ̀rẹ̀ sí máa bàdá náà ní gbogbo ẹ̀ náà ní bídíà là intention à ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti wípé a fẹ́ ṣàdúà ìyàtọ̀ nínú àníyàn ìyàtọ̀ nínú bá ti ń ṣe nǹkan yẹn sí. Si òun ni ó múrú ìdájọ́ ta fẹ́ mú wá so oníbídíà oníjàlábí náà lè kú sábẹ́ eléyìí kwana ẹ̀hẹ́n ó tẹ̀sí wá dáa báyìí níbi àdúrà tá ń ṣe náà afẹ́sọ kùránì kalẹ̀ alájọlá ńlé kan alájọlá ńlé kan àti àti la kalẹ̀ sí àwa ọmọ kéwù mi yín àwa onímọ̀ wọn ṣerú bídí àbẹ́ èyí ò ńlá na títà ń ẹ̀sìn. hálù ẹlẹ́ẹ̀kejì àyẹ̀sẹ́mi alqawm fayaqra ahaduhum wa al oníkàwọn èèyàn péjọ kẹ́nì kan nú wọn kó mọ wá ka káwọn tó kù dákẹ́ dúró tá a sọ fúnra wa tán nìsín gbọ́ yí o. wọ́n tó bí mẹ́ta wọ́n tó bí mẹ́rin ó tún lè já sí pé bóyá hadith gan náà jọ fẹ́ ṣe group rìn lé lórí wọ́n ti jọ wọ́n ti jọ aṣọ Bukhari wọ́n jọ ha wọ́n á fẹ́ ṣe tẹ́ kúrẹ́ hif wọ́n fẹ́ sunday hif so wọn wọ́n fẹ́ authenticate yẹ bóyá ẹni mú bábùlẹ̀ ilm gbogbo hadith ń wà lábẹ́ bábùlẹ̀ ilm ó kà jáde tán àwọn tó kù náà dákẹ́ wọ́n tẹ́tí sí òkèsè ibi tó kà dé nìyẹn bábùlẹ̀ iman ẹ̀ náà tún mú eléyìí islam ò takò lára ìkẹ́kọ̀ọ́ mímọ̀ ni àbírí wàyáàtì ni ẹni bẹ̀rẹ̀ pẹ̀lú warush eléyìí mú haf eléyìí mú dúrí wọ́n bá lọ bẹ́ẹ̀ débi wípé gbórí wàyáàtì wọ́n wá lò láàrin ara wọn láti fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àmọ́tẹ́nìkan bá ti ké tán ìgbà tó bá ń ké lọ́wọ́ àwọn tó kó o dákẹ́ ìgbà tó bá ké tiẹ̀ tán lẹ́yìn tó bá tó kó o tó ké ti tiẹ̀ Islam ò takò. ìṣesí kẹta àyẹ̀jítàmìrú àwọn yẹ̀jítàmìrú annásu kulluhum wa kullu insani yaqra'u li nafsihi duna an yastami'a law la akharun naam ìṣesí kẹta rèé òun ní kí gbogbo yín kó sínú ẹwàánú mọ́ṣáláṣí àbẹ̀wàánú ilé kéwú ọ̀nàdàlù kan ká kéwú tiẹ̀ ni láìsí pé èèyàn kan ní tẹ́tí sí kejì sẹ́nì kejì ẹni yìí ń ka Quran ẹni yìí ń ka hadith àbí Quran kan náà là ń ké ẹni yìí ń ka Suratul Baqara ẹni yìí ń ka sọ́tọ̀ àìlè mọ̀rán ẹni yìí ń ka gbogbo eléyìí ń ṣẹlẹ̀ dáadáa pàápàá jùlọ nílé kéwú tó bá ṣe pé àwọn ọmọ kéwú ti gbé pẹ́ẹ́lí sókè oníkàlù wọn ti di pé wọ́n ti ń há Qur'an wọ́n jura wọn lọ ẹlòmíyà ìṣirún ẹlòmíyà sàlàsún ẹlòmíyà arba'un ẹlòmíyà asharatu hizab wọn náà kò wọ́n ti mùrọ́jà kó àlè máa gbárùwọ́ wọn ṣùgbọ́n ẹni tí bá ń tẹ́tí sí wọn ó sì mọ̀ pé kèé ṣe àyè làwọn eléyìí ń ké yìí ẹnì kọ̀ọ̀kan wọn ní káyé ọ̀tọ̀ọ̀tọ̀ nù Qur'an ẹnì kan ò tẹ́tí sí ẹnì kejì eléyìí náà kò sí ti ó burú tó bá jẹ́ mi bá rí المدارسة والتجريس والفقه في الدين والتعليم ìgbèlé ìsìláàmù òtakò gbogbo àwọn àǹfààní wọ̀nyí náà láàrí mú nínú hadisi yìí abẹ́lọ́ subhanahu wa ta'ala kó lè wá lọ́jọ́ ju ọjọ́ mẹ́jọ lọ láti lè tẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ mi àti àwọn àǹfààní yìí ta tún lè rí mú nínú hadisi yìí ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kọ́lọ́n kó bá ṣe fún anábìwa Muhammad صلى الله عليه وآله وسلم سبحانك الله بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين